ìdáhùn sí ìbéèrè karùn-ún ta ló ní iléeṣẹ́ tí wọ́n ti kan àga àrà káfíńtà ni káfíńtà ló ní iléeṣẹ́ tí ó ti kan àga àrà náà tọ́ ẹjá tẹ̀wájú pẹ̀lú òye òkè yìí pẹ̀lú òye òkè yìí àwa mùsùlùmí yóò máa sọ báyìí pé ẹ̀dá ni Jésù Kristi Jésù Kristi kìí ṣe aṣẹ̀dá iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni Jésù Kristi Jésù Kristi kìí ṣe ọmọ Ọlọ́run Ọlọ́run nìkan ṣoṣo ni àwọn ènìyàn gbọ́dọ̀ gbé títóbi ògo àti agbára fún lórí ìṣẹ̀dá Jésù Kristi. Ọpẹ́ kò sì tọ́ sí Jésù Kristi lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ló ní Jésù Kristi. Jésù Kristi kọ́ ló ní ara rẹ̀. ọlọ́run ló sì ní ìjọba ayé àti ọ̀run kò sí ìjọba kankan láyé àti lọ́run lọ́wọ́ Jésù Kristi bẹ́ẹ̀ ni kò la ìyàn lọ mímọ́ ni fún Allah ẹni tí kò ní akẹgbẹ́ àti aláfijọ́ nínú súra al-infitor quran 82 two aya kẹfà aya keje àti aya kẹjọ Allah subhanahu wa ta'ala sọ pé ya ayúwàlì ìnsánù ma garraka bi rabbika al-karim ma garraka bi rabbika al-karim ìwé ènìyàn kí ni ó tàn ọ́ jẹ nípa olúwa rẹ alápọ̀nlé ọba Allah kí ló tàn ọ́ jẹ ìwọ ọmọ ènìyàn kí ló ń tàn ọ́ jẹ gan nípa olúwa rẹ ẹlẹ́dàá rẹ alápọ̀nlé alẹ́bí kàlákọ́kà fásawùwákà fàádálàkà. alẹ́bí kọ̀lákọ́kà fásàwákà fa ẹni tó ṣẹ̀dá rẹ alẹ́bí kọ̀lákọ́kà ẹni tó ṣẹ̀dá rẹ kí ló ń tọ̀ ọ́ jẹ nípa ẹ̀ tó fi ń gbàkànjẹ lọ́dún èṣù tó fi ń pẹlòmíì ní olúwa àti olùgbàlà rẹ táwọn kan wá ń tàn jẹ wípé ńgbà tí wọ́n ti lè bí Jésù láì ní bàbá ni ó fi wá di olúwa àti olùgbàlà èé ṣe tí wọ́n gba ìtàn jẹ wọ́n tàn án jẹ kúrò lọ́dọ̀ àlọ́ọ̀ alẹ́bí kàlákọ́kà aláọ̀ ni ẹni tó dá ọ fásàwáka ó ṣẹ̀dá rẹ ní pípé ó ṣe ẹ̀dá rẹ ó ṣe ní pípé olórí ọlọ́wọ́ oníkùn onítan ọlẹ́sẹ̀ ó dá ọ ó ṣe ọ ní ẹ̀dá tó pé fa àdàlákà ó sì mú ọ dọ́gba jálẹ̀ léèyàn ó mú ọ dọ́gba jálẹ̀ léèyàn ọdọ́gba ojú rẹ kan kò ju kejì lọ etí rẹ kan kò ju ìkejì lọ abala imú rẹ kan kò tóbi ju kejì lọ ètè rẹ kan kò tóbi ju kejì lọ Allahu Akbar èjìká rẹ kò gajura wọn lọ èjìká rẹ kò gajura wọn lọ ẹsẹ̀ rẹ kò gajura wọn lọ ah Allahu Akbar kí wá ló wá ń jẹ tó wá fi ń pe ẹlòmíì ní olúwa rẹ àti olùgbàlà rẹ yàtọ̀ sí ẹni tó ṣẹ̀dá rẹ. ẹ dákun jẹ́ ká mú sùúrù wọ́n ti lọ bá mi mú ìwé tí mo ń yẹn wá eléyìí tí mo scan sí orí sẹ́ẹ̀tì mo ti kà dé ibi tó parí sí ń bẹ̀ tí ṣe page twenty seven so wọ́n ti wá lọ bá mi mú ìwé yẹn wá so kókó nǹkan tí à ń sọ lọ́wọ́ náà ni wípé ìwọ ọmọ ènìyàn má ṣe gba ẹ̀tàn má jẹ́ kí wọ́n kó bọ̀ má jẹ́ kí wọ́n pe ẹnìkan fún ọ ní olúwa àti olùgbàlà yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala lẹni tó ṣẹ̀dá rẹ̀ èyí ṣe tí wọ́n fi wá gba ìtànjẹ tí wọ́n wà tán ọ jẹ nípa olúwa ẹlẹ́dà rẹ̀ tó wa sọ ẹlòmíì di olúwa àti olùgbàlà rẹ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala. Ah. nǹkan kan ti ṣẹlẹ̀ o tí mi ò fura o wàláì mo ti fo làpapọ̀ mo ti fo ọ̀rọ̀ pàtàkì kan láìlà ìlàlá Muhammad Rasulullah ok a máa dá padà ẹjẹ́ àkọ́kọ́ yanjú ilé náà hmm, ó ṣe dá so lábẹ́ àkọlé tí mo pè ní káfíńtà àti àga rẹ̀ ibi tí ọ̀rọ̀ parí sí nínú ìwé tàdí Jésù Kristi náà ni orí àyà tí a mú wá yẹn Suratul Inf sọ Quran eighty two aya kẹfà aya keje aya kẹjọ tó sì ń kìlọ̀ fún wa pé mọ̀jẹ̀kẹ́ nìkan ó tàn jẹ nípa àlọ́ ò wọn ó kó tàn jẹ bọ́ ọ ò ní olúwa ò ní kan àyàfẹ́ tó ṣẹ̀dá Jésù Kristi Jésù Kristi gan fúnra rẹ̀ nínú ẹ̀dá tọ́. So, ojú ewé 28, eight ló yẹ ká kà báyìí ṣùgbọ́n mo fo mo fo àkọlé kan tó wà ní ojú ewé fourteen àti ojú ewé fifteen ojú ewé fourteen àti ojú ewé fifteen ṣe ni nígbà tí mo ka ọ̀rọ̀ Mario Joseph ní èdè Gẹ̀ẹ́sì tí mo sì ka ìtumọ̀ ọ̀rọ̀ Mario Joseph ní èdè Yorùbá tí yẹn parí sí ojú ewé 13 àkọlé tó tẹ̀lé nínú ìwé yìí ìwé tani Jésù Kristi àkọlé tó tẹ̀lé ìtumọ̀ ọ̀rọ̀ Mario Joseph apò ojú mi fò òun ni mo pè ní ète àwọn Kìrìsìtẹ́nì lórí ọ̀rọ̀ ẹnu Mario Joseph dípò káwá ka yẹn mo wá fò mo wá lọ bọ́ sí orí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì lẹ́yìn yẹn ni mo tún wá ka ọ̀rọ̀ tí mo pè ní ọfà kìrìsìtẹ́nì mẹ́wàá kan lẹ́yìn yẹn ni mo wá bọ́ sórí ta ni Jésù Kristi a sì ti mẹni tí Jésù Kristi jẹ́ pé ẹrú Ọlọ́run ni kìí ṣe olúwa kìí ṣe olùgbàlà lẹ́yìn yẹn ni mo wá ka káfíńtà àti àga rẹ̀ ibi tá a bá dé nìyẹn a wà padà sí ojú ewé fourteen àti fifteen kò ṣeé gbàgbé kò ṣeé gbàgbé kò ṣeé má kà dandan ni a gbọ́dọ̀ kà á pàápàá jùlọ ọ wà nínú ìwé tí a ń kà kẹ́ ẹ lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Mario Joseph ok ète àwọn kìrìsìtẹ́nì lórí ọ̀rọ̀ ẹnu Mario Joseph àwọn ète tó wà lára ọ̀rọ̀ ẹnu Mario Joseph yìí pọ̀ àmọ́ díẹ̀ nìyí nínú wọn ní àkọ́kọ́ náà ní àkọ́kọ́ náà nínú ètò kan lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Linda Ikeji's blog Linda Ikeji's blog ni wọ́n gbé ìṣẹ̀lẹ̀ yìí jù sí ọ̀rọ̀ tí mario joseph sọ tí mo ti kà bóyá nínú episode two tàbí three ọ̀rọ̀ tó sọ yẹn tí wọ́n bi òun léèrè nípa pé wọ́n bi òun léèrè nípa ta ni jésù ok <clears throat> ọ̀rọ̀ yẹn ibi tí wọ́n gbègbè sí. Si, tí wọ́n fẹ́ fi já àwa mùsùlùmí lógun orí Linda Ikeji's blog ni wọ́n gbé sí nígbà tí wọ́n á gbé síbẹ̀ wọ́n gbé síbẹ̀ pẹ̀lú àwòrán ẹnìkan tí ojú rẹ̀ jọ ọmọ lárúbáwá àáfàá súnà ọ̀rọ̀ ẹnu Mario Joseph iṣẹ́ wọ́n gbé sórí blọ́ọ̀gì Linda Ìkejì nígbà wá gbé ọ̀rọ̀ yẹn síbẹ̀ wọ́n tàfẹ̀ síbẹ̀ wọ́n wá gbé àwòrán àáfàá kan tó jẹ́ ọmọ lárúbáwá tó múra bíi àwọn ọmọ lárúbáwá tó sì jọ àáfàá súnà wọ́n wá wọ́n wá so ọ̀rọ̀ yẹn wọ́n so pọ̀ mọ́ àwòrán yẹn wọ́n sì tẹ gbogbo ọ̀rọ̀ yẹn sí sábẹ́ rẹ̀ àmọ́ láìpẹ́ sí ìgbà náà mo ṣẹ̀ṣẹ̀ wá rí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí tí ó jẹ́ pé lẹ́nu rẹ̀ ni àwọn ọ̀rọ̀ náà ti jáde ojú tirẹ̀ òjò ojú ọmọ lárúbáwá bẹ́ẹ̀ sì ni ojú rẹ̀ kò jọ ojú onísúnà rárá nítorí pé ńṣe ni àgbọn rẹ̀ ń dán gbinrin orúkọ ẹni náà sì ni Mario Joseph ìdí tí àwọn kìrìsìtẹ́nì fi kọ ọ̀rọ̀ rẹ̀ sábẹ́ àwòrán ẹlòmíràn ni pé kí ìṣẹ̀lẹ̀ náà kó lè mi ọkàn pé àáfàá súnà ọmọ lárúbáwá gba jésù sílé ayé rẹ̀ èyí sì máa jẹ́ àkóbá ńlá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkéwú kò béèrè láàrin yìí ni mo ti máa pe àwọn mùsùlùmí tí wọ́n ń sọ àwòrán ara wọn di gbàǹjo lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ ayélujára pé kí wọ́n bẹ̀rù Allah dáadáa ẹni tí wọ́n bá ti pàṣẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ ayélujára rí àwòrán rẹ̀ lò láti fi ṣi àwọn kan lọ́nà òun náà ní ìpín ẹ̀ṣẹ̀ tirẹ̀ nínú ìṣìnà nínú ìṣìnà wọn nítorí pé jíju àwòrán ara ẹni sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ ayélujára kò sí nínú làlúrí fún àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ wo àwòrán ẹni tí ó sọ̀rọ̀ àti àwòrán ẹni tí wọ́n ń lò fún un ohun tó mú kí àwòrán yẹn kó wọnú ìwé mi nìyẹn ó ti di làlúrí ẹ wò dáadáa àwòrán Mario Joseph nìyẹn àwòrán ni ó tóbi jù sẹ́rí òun ọ̀jọ́ lárúbáwá kò sì jọ mùsùlùmí kò jọ ìmáàmù kò jọ àfáà kò jọ onísúnà àmọ́ ńgbà tí kí ló kọ blọ́gà iná Linda Linda ìkejì nígbà tí ó máa pósì ọ̀rọ̀ arákùnrin tí àgbọn rẹ̀ ń dángbèrè yẹn ọ lọ gbé àwòrán ọmọ lárúbáwá tó jọ àfáà ṣe ti dáwòrán yẹn ọ wá lọ gbé àwòrán ọmọ lárúbáwá tí ojú rẹ̀ jọ àfáà ẹ̀sìn tójú ẹ̀ jọ ìmáàmù ọ̀kẹ́ ọ wá gbé àwòrán yẹn sí i ọwọ́ akọ ọ̀rọ̀ tí Mario Joseph tó sọ ọwọ́ agbèsì lábẹ́ wọ́n fẹ́ tan àwọn èèyàn jẹ nípa àwòrán yẹn so lẹ́yìn náà tí ó bá pé ní òdodo ni Mario Joseph gba Jésù sínú ayé rẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ ẹnu rẹ̀ yẹn èyí kò ìtúmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ fọgbọ́n yọ tàbí pé ó rí ìsọ rárá o ó lè fọdún mẹ́wàá kíw gẹ́gẹ́ bí ó ṣe sọ àmọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti ìparí rẹ̀ ti fi hàn pé kì í ṣe onímọ̀ ẹ̀sìn ni Mario Joseph bákan náà kò sí nínú àwọn akẹ́kọ̀ọ́ tí kéú yé yékéyéké gbogbo ọ̀rọ̀ rẹ̀ ni a máa fọ èsì sí dáadáa ẹ máa bá mi ká lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìbàlẹ̀ ọkàn so péègì tí mo fò nìyẹn nínú ọ̀rọ̀ nígbà tí à ń ka ìwé yìí àti rí ète tí àwọn kìrìsìtẹ́nì dá tó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ ọ̀tọ̀ ni àwòrán ẹni tí ń gbé sábẹ́ àmúgbàtọ́lọ́wọ́ bọ́ mú wọn mo wá rí fídíò fídíò recording ti Mario Joseph ok lórí Linda Ìkejì picture nìkan ní gbé síbẹ̀ àti ọ̀rọ̀ tí Mario Joseph sọ wọ́n ti transcribe ẹ̀ wọ́n kọ́ lédè Gẹ̀ẹ́sì wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn sí abẹ́ àwòrán àfáà yìí tó jọ ìmáàmù tó jọ ọmọ yìí ìyẹn ni mo kọ́kọ́ rí àfi bí mo ṣe come across sí i fídíò clip tí wọ́n post ẹ̀ sórí Facebook ohun tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ ni o ẹ̀ẹ́ 2014 ni o 2014 ló ti ṣẹlẹ̀ wọ́n sì wà ní 2022 báyìí bí ọdún mẹ́jọ àbí bí ọdún mẹ́jọ nìyẹn sẹ́yìn so ète táwọn kìrìsìtẹ́nì dá nìyẹn ọ̀tọ̀ lẹ́nu tó sọ̀rọ̀ ọ̀tọ̀ ní àwòrán tẹ́ ẹ lọ yálò àmọ́ àṣírí tú wípé ẹni gangan fídíò ló ṣe fídíò lẹ́ni yìí ṣe tí àwọn ọ̀rọ̀ náà sì jáde láti ẹnu rẹ̀ ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì wọ́n wá lọ gbé àwòrán àáfàá ọmọ lárúbáwá onísúnà wọ́n wá gbé píṣọ̀ rẹ̀ wá wọ́n wá kọ àwọn ọ̀rọ̀ yẹn jáde wọ́n wá gbé sábẹ́ rẹ̀ torí pé ẹ̀tẹ́ bá ń wo ẹni tí irùngbọ̀n rẹ̀ tó ti fa gbogbo orùngbọ̀n tán Iri ìrísí táàmọ́rí ni ọ̀kan nínú àwọn abọ̀ọ̀ṣà ilẹ̀ India ọ́dàbẹ̀ pé baya ọmọ India náà níṣá ọ̀kan nínú àwọn abọ̀ọ̀ṣà ilẹ̀ India ìrísí táàmọ́rí nìyẹn pé eléyìí eléyìí kìí ṣe mùsùlùmí ọkà ní òun lọlé kéhùn ní ọkà ní ìmáàmù lòun ní ìrísí tàmárìsì nìyẹn wọ́n wá lọ yá àwòrán ẹni tí ìrísí rẹ̀ jọ ìrísí mùsùlùmí tí ìrísí rẹ̀ jọ ìrísí àfáà tí ìrísí rẹ̀ jọ ìrísí onísúnnà wọ́n wá lọ gbé wá àmá ṣèdí padà tù ú nítorí pé mo padà rí fídíò tí Mario Joseph ṣe lọ́dún náà